وأزي فدلني دلني أيا عارف أربابي وأزي فدلني إلى بيت محيي ديننا ذي الوهابية إلى بيت محيي ديننا ذي الوهابية أنا قادري الحسني عبد لقادر عبد لقادر أنا قادري الحسني عبد لقادر دعيت بمهي الدين في دعوة الملا دعيت بمهي الدين في دعوة الحلا وتجعل كلامي قد بلديكم وتجعل كلامي قد كالطعام لديكم لديكم لي في الأطعام كالشوب كلم لي في الأطعام أطعامك شربك لأصل وجد واعف وارحم وكفي وانصر على العدا على العدا وجد وهف ورحم وكفي وانصر على الاعداء وتوب وهدي وصلي كل شيء تخلخلا وجد وفورا كل شيء وخلخلا زمامك حسبي يا حسيب فهمني بفهمي وأنت جليل كل قدر مجللا وأنت جليل كل قدر مجللا يا شيخنا محي الدين أحيي قلوبنا قلوبنا يا شيخنا محي الدين أحيي قلوبنا قلوبنا بموعظتي تزكي النفوس بحكمتي بموعظتي تزكي النفوس بحكمتي أنا لجيل الشيوخ لا أنت نور بابا ìmáàmù ọ̀fà. àyà shaykh ash-shuyukh. bàbá wa ìmáàmù àgbà. tanuru. akí bàbá wa Ali imam muhyiddin Salman hussein suradu kiwa ya rabbi abuki shay'ana Ya shaykh. muhyiddin. ya rabbi abuki shay'ana Ya shaykh. muhyiddin. ya rabbi abuki. شيخنا مولاي سيد يا خادم الإسلام أجر متائد بابا وا إمام وفا في اللايم ولد وبير ديواني ṣé bàbá ti jókòó. wọ́n kó láàfin bàbá wọn lọ́ba tìlú ọ̀fà ni wọ́n wọlé àríyá tọ́lọ̀ ò ní bàjẹ́ ẹja ní ṣéèwù anelijiliyo muhyiddini ismi wa alami ala rusili jibali wa alami ala rusili. الجبال أيا شيخ الشيوخ لأنت نور أيا شيخ الشيوخ لأنت نور فمحيي الدين ليس له ملوم فمحيي الدين ليس له ملوم الله lábẹ́ pé bàbá ń retí káwọn sùnmí ìtùbí mọ́hú ìdí. ẹ fi adirati limala. adirati limala. sùnmí ìtùbí mọ́hú ìdí fi adirati limala. ونوديت يا جيلان ادخل لعذرتي ولو ألقيت سري فوق ميتي ولو ألقيت سري فوق ميتي لقام بقدرة المولى الوالي أنا قادري لحسني عبد لقادري لقادري دعيت بمهي الدين في دوءة الملا دعيت بمهي الدين في دوة الملا لقيت كريما وحزا متواريها متوارها لقيت كريما وحزا متوارها لما كان من مدح له يا لما كان من مدح له يا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعم. حمدا كثيرا طيبا ومبارك الحمد لله الذي فضلنا بدينه وأدانا إلى صراط المستقيم نحمد الله ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه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 ọpẹ́ di ọ̀ranyàn látọ̀dọ̀ asọ́dọ̀ ẹni tó ṣẹ̀dá wa. bí èèyàn bá ṣe ni lóore lánàá ọba jí làárọ̀ yìí tó ṣe wá níkà àní rántí oore tàná mọ́ o. Allah ìka tàárọ̀ yìí la máa wá fi pé pé òṣìkà lọ́gbẹ́ni yìí. ṣùgbọ́n tọ́lọ́hún ò rí bẹ́ẹ̀ ọlọ́run lémi lọ bá a sì kà sóore ó sì gbọ́dọ̀ tẹ́yìn lọ́rùn ni. wàlá fa ìlú lílẹ̀ kọ́ ìrìn wáṣà rẹ̀ ń ga ẹ̀rọ. Masha Allah. fa ìlú lílẹ̀ kọ́ ìrìn wáṣà rẹ̀ ń ga ẹ̀rọ. Masha Allah. wàmínà ádámì làsínà o. ẹ jẹ́ kí gbogbo ààyè yìí ẹ jẹ́ kí a dá ọpẹ́ fọlọ́ lẹ́ẹ̀kan náà. alhamdulilah. ọpẹ́ tá a dá ọlọ́mọṣà gbà fún wa lọ́pẹ́. ẹ jẹ́ kí àwẹ̀ ẹ dìde nàró fọlọ́hún lẹ́ẹ̀kan náà. Allah pariwo bá a ti bá a ti dùn àlọ́ òró yìí náà ni ká ti pariwo ọlọ́run bíi sí i jẹ́. Allahu akbar gbé ọwọ́ rẹ méjèèjì ó kí o fi pariwo ọlọ́run. Akbar. tún pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. tọ́ ẹ jẹ́ ká jókòó ọpẹ́ wa ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́. adúpẹ́ fọlọ́run. alhamdulillah. kùránì ní la takulanna li shay. إني فاعل ذلك غدا إلا أن يشاء الله إلا أن يشاء الله ẹ gbọ́dọ̀ kan nígbà àyàfi kó jẹ́ pé ó kọ Ọlọ́run ọba lè fi síwájú ó kọ Ọlọ́run tá a fi síwájú náà lójú ó kó wa jọ sí bíbà yìí lénìí alhamdulillah ó kọ Ọlọ́run tá a fi síwájú náà ni ó lè kó wa jọ láàyè yìí ọba tó mú wa wá sáàyè yìí ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. ẹ sàmì dáadáa. àmín. àmín. àwẹ̀ ti dára ni. àmín. ṣé bó ṣe yẹ káríwó rẹ ọmọ nù. àmín. ládùúrú tó fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run bó ṣe ṣe àmín mọ́ nù. àmín ọlọ́run kó wọlé ànábì wa muhammed. sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ gbogbo wa ọlọ́run yóò lójútu. alamuta anallaha sakhara lakum. masha allah. ma fi samawati wa ma fi l'ardi. وسبق عليكم نعمه زاد ظاهرة وباطنة gbọ́. aláàmútara o. ọlọ́ni wo òjíṣẹ́ ńlá Muhammad orí ni. aláàmútara o. orí ni orí ni. aláàmútara o. òwòrán ni. aláàmútara o orin tí mo fi lélẹ̀ yìí ni. alámútara o. ọlọ́run ní wà ná mahama ó wó dáadáa ni. alámútara o. ẹ̀ẹ́. Allah sakhalakum. pé èmi ọlọ́run ni mo rọ gbogbo nǹkan tí ń bẹ láàrin sánmà tilẹ̀. máa fi samawati wa máa fil ardi. ọlọ́run ni mo rọ ti ń bẹ lórí ilẹ̀ fún yín mo tún rọ ti ń bẹ ní sánmà náà fún pé kẹ́ ẹ wa máa fil ardi. oore ti sánmà tó oore tilẹ̀ ọ wá ń papọ̀ fáwọn ẹ̀dá o. ọlọ́ni wà níbi òwò dáadáa ni. alamu o. orí ni. alamu o. masha allah. anna allah sakhara lakum ma fi samawati wa ma fi al-ardi ọlọ́run ní oore ti sánmà àti tilẹ̀ èmi ọlọ́run ni mo rọ̀ ọ́ fún yín. sàkàlà kún máa fi samawati wa máa fi l'ardi. ẹ ń lòjò ẹ ń lo òrùn ẹ ń lo òṣùpá ẹ ń lo ràwọ̀ ẹ ń lo gbogbo gbogbo àsìkò lẹ ń lò ilẹ̀ ń sú ọmọ ẹ mọ bí ṣe ń sú ẹ mọ bí ṣe ń mọ. máa fi samawati wa máa fi l'ardi. tó sì wí náà lẹ ń jẹ lórí ilẹ̀ náà ẹlòmíà ló ń ọmọ kan báyìí jẹ ẹlòmíà ló ń máa ní sàmà wá ti. àbí ìmáàmù ìkéde kan bẹ tí gbogbo àwọn àwọn ìwú ọmọ ẹ jẹ. nǹkan kan bẹ iṣu kan bẹ tó jẹ́ pé àwa yòókù ọmọ ẹ jẹ bẹ́ẹ̀ délùú wa gan bá ẹ tiẹ̀ lérí inú oko wa. òun lẹ́yìn sì ń jẹ́ kí ni à ń pè náà n ò gbọ́. ànàmọ́ lẹ́jẹ̀lẹ̀ ń tán. ẹ ṣeun jama. alamutara ooo. ọlọ́run lè rí ni ìwọ ànábì ò rí ni. alamutara ooo. adúrú tí mo rọ̀ fún yín wọ̀nyí. alamutara ooo. annallahu sakhalakum. Ma máa fi sẹ́mẹ̀ wá tí wọ́n máa fi la. máa fi sẹ́mẹ̀ wá tí wọ́n máa fi la ọ́rdì. ọlọ́run ló gbogbo àwọn tí mo ṣe lẹ́tọ̀ọ́ fún yín tẹ̀ ń fi ń gbádùn láyé gbogbo ẹ̀ ni. Ma fi sẹ́mẹ̀ wá tí wọ́n máa fi la ọ́rdì. ẹran kan ń bẹ kòjú kékeré lọ kèé tó jẹ kòkò kí n tó bẹ́ẹ̀ wọ́n ń pè ní àkèré àkèré èsè e ilẹ̀ ní ti ń wá sánmà ló ti ń wá béèyàn bá wá rí ẹran rẹ̀ ó bẹnu ara ẹran tá a jẹ lálìjẹ nà torí ẹran tó dáa ni ṣùgbọ́n kì í tó nǹkan. Alamu taro. Masha Allah. Anna Allah sakhalakum fi samawati. Wa ma fil ardi. Lẹ́yìn náà wà síbága alẹ́ ìkọ́ni. Wà síbága alẹ́ kó ní àbáwò. èmi ọlọ́run tún wá mo tún wá mo tún wá wọ̀nyín lẹ́wù yìí mo wọ̀nyín lẹ́wù mo wọ̀nyín lẹ́wù ẹ̀yẹ ẹ̀wù rọrùn. àṣìbára alẹ́ kó ní àbáwò. mo dáṣọ àlàáfíà bò yín. àṣìbára alẹ́ kó ní àbáwò. zọ́ọ́. ظاهرة وباطنة ظاهرة وباطنة ètò hàn dáadáa ọ̀nbẹ̀ ńbẹ̀ ètò hàn dáadáa ni bá a ṣe wá síbí báyìí ló ẹ jẹ́ gbogbo wa ká nàró lẹ́ẹ̀kan náà nǹkan ọba lẹ́sẹ̀ dìde nàró. wọ́n ní ká dìde nàró. ṣé o ti dìde bó ti wá dìde mi ẹsẹ̀ rẹ nílẹ̀ pé alihamudulilayi alihamudulilayi alihamudulilayi alihamudulilayi alhamdulillah sọ́ọ́rẹ́tẹ̀n. sọ́ọ́rẹ́tẹ̀n wà bá tinẹ̀tẹ̀n. oore tó hàn nìyẹn. sọ́ọ́rẹ́tẹ̀n wà bá tinẹ̀tẹ̀n. gbogbo wa la rí ìmáàmù ńgbà tí ìmáàmù wọlé àbí bẹ́ẹ̀ kọ́ afọ́jú òòrì àbórí ni. Zahiratan. Zahiratan wa batinatan. Gbogbo wa là ń gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yàbá àgbọ́. Àsìbága lẹ́kùn náà. Gbogbo ẹni ọba gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ kó náwó ẹ̀ sókè. Sọ gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ. Òrí báyìí, wá dúró oore tọ́lọ̀ ń ṣe fún ọ. Alhamdulillah. Kò gbowó ojú tó o mú wá, kò gbowó etí, bọ́ ọ bá gbé ẹnu sí eh, odi létí tọ́ ọ bá tọ́ ọ bá ń bú ìyá rẹ̀ tó ń bú bàbá rẹ̀ yóò sì máa rẹ́rìn-ín. sọ ìrẹ̀tẹ̀. àṣìbára alẹ́ kú ní àmàwù. sọ ìrẹ̀tẹ̀ ní wọ́n bá àtẹnà. sọ ìrẹ̀tẹ̀ wọ́n bá àtẹnà tà. ọlọ́run nílẹ̀ ìgbà náà mo tún wá sí àwọn oore kan tó pamọ́ fún yín. wọ́n bá àtẹnà tà. ìyẹn ni mo fẹ́ béèrè lọ́wọ́ ìmáàmù àbí ẹ̀yin nìkan lẹ lọ fà yìí ìmáàmù ló ní gbogbo ẹ̀ ìmáàmù ló lọ bá ló ní ìjòyè olólọmọdé ọ̀fà olólàgbàlagbà ọ̀fà ìmáàmù náà ni ó tún bọ́ síwájú jímọ̀. àṣìbára lẹ́kọ̀ọ́ ní àmàwù. ìbéèrè tí mo wá fẹ́ béèrè lọ́wọ́ ìmáàmù ẹ̀yin jàmá èmi mọ̀ pé ìmáàmù olóòótọ́ ni o ló jẹ́ kí n fẹ́ béèrè béèrè yìí o ìmáàmù bí ọlọ́run ní kí ọlá ó dé báyìí bí èlò lẹ ní báńkì. وَأَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهُ زَاهِرَةً وَبَاطِنَةً. Ọlọ́run ni mo ti àwọn oore tó hàn mo sì ṣe èyí tó pamọ́. wà bá ti nà tán o. mo lè lò ní ìmáàmù ní ní báńkì ìmáàmù láti pè ní aṣáájú gbogbo olóòótọ́ tí ń bẹ lọ́fà ìmáàmù wa ń rẹ́rìn-ín. wà bá ti nà tán o. wọ́n á sì bẹ́gà aleikum ní sọ ìrẹ̀tẹ̀ bá. wọ́n á sì bẹ́gà aleikum ní àmàhù sọ ìrẹ̀tẹ̀ bá ti nà. wà bọ́bọ́ wá rí bẹ́ẹ̀ gbogbo àwa tá a wà ń bí ta lẹni tọ́lọ́hún ò ṣoore fúnnu wa ná gbogbo ẹni ọlọ́run bá ṣoore fún kọ́ náà wẹ̀ sókè ọlọ́run ṣoore fún mi o ọlọ́run ṣoore fún mi o mọ̀jì ó bàjẹ́ o jẹ́ kí n rí ọjà mi ná kalẹ̀ o ọyọ ìṣègùn ẹja náwó lẹ̀ àwa ní fẹ́ gbára wa lásìkò ńgbà tá a délé kábíyèsí abá ìmáàmù tí ń ṣe tàfsírù lọ́wọ́ mo sì ti tọrọ ààyè. pé n ò ní lò ju wákàtí kan lọ ń bí wákàtí kan ọ̀hún níbi tá a tún gbé ń ṣàròyé ń bí wọ́n ti lò nú ẹ̀ ni wọ́n ti lò lára rẹ̀ ìmáàmù láwọn ń lọ ọ̀bàdàn àbí àwa náà sì ń lọ ọ̀bàdàn lẹ́kṣọ̀ méjìlá tún nílé ní kò sígbà kankan tí ìsinmi wà ṣùgbọ́n ọlá àwọn èèyàn àwọn téèyàn ò fojú parẹ́ ọlá ìmáàmù wà ń bẹ̀ torí wàláhì ọmọ àlùbáríkà ni ọlá ìmáàmù wà ń bẹ̀ ọlá ti pírẹsidẹ́ǹtì gbogbo ẹgbẹ́ onímọ́tò aláàjì wa. najimudin usman yasin. okuma. lẹ́yìn náà wọ́n tún wá dẹ́rù bà mí akẹ́pẹ́ tún dẹ́rù bà mí ọwọ́ awánjọ́ òní ìhó ni bàbá kábíyèsí sọ pé kí n má gbàgbé ọ̀rọ̀ àwọn ọmọ àwọn o ẹ ti jí kábíyèsí ọ dá sí i bọ́ bí ẹbí ajimu ìdí nbà sọ pé. Eh, wa ti jẹ́ bàbá tá a tá a pè ń lu wa wọ́n sọ pé sẹ́yìn náà gbélé. wàhùbù sàlásìn. ẹ eh, ń gbọ́. wàhùbù sàlásìn wájibù bílẹ̀ akínkọ̀tì. ìdákun tàtàrújú bìnnẹ́ ilé mi. mi ò ní fẹ́ pẹ́ lórí àwọn tí ó jẹ́ pé ọlá àwọn ni mo fi ilẹ̀ rí tí mò ń sọ ọlá ìmáàmù wa Muhyiddin ọlá bàbá wa kábíyèsí ọlá pírẹsidẹ́ǹtì wa Yasin òun náà ni torí pé nínú ìjọ Ansarudeen bá a bá ti mú òun pírẹsidẹ́ǹtì àmẹ́mi àwa náà àwa méjèèjì tá à ń jókòó gbogbo òkè ọ̀yà náà nù àwọn àwa gbọ́dọ̀ wọ́n ló fóònù láti South Africa ní àárọ̀ yìí pé ṣé bàbá ò ní lọ fún un bàbá ọmọ gbọ́dọ̀ má lọ fà mo ní òbúrú bí a ti wá sọ fún mi ní sáàrì mo ní ẹ̀yin èèyàn ẹ tètè múra àádọ́fà ọlọ́run wọlé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìlú ọ̀fà ìlú rọrùn ni ìlú dùnnú ni ìlú ayọ̀ ni nísìnyí jàmá mo ní egbò ẹni ọlọ́run bá sóore fún kọ́ nawó ẹ̀ sókè. ó nawọ́. ọlọ́run sóore fún gbogbo wa. gbogbo ẹni ọba àmọ̀pọ̀ ọlọ́run sóore fóun ẹ̀yin elétòdà ẹ̀yin elétò dà ẹ̀yin elétò dà àròpẹ́ mètò yìí ṣe dáadáa ẹ lọ dúró ń bẹ̀ yẹn ẹ lọ dúró ní gbangba lọ́ọ̀kan yìí. ẹ wá bà sí àwa. bí páálí lẹ́ẹ̀ wá wá ní bí bà sí àlẹ́ wá wá ní. bàṣẹ àtúnwá sí à. gbogbo ètò tẹ̀ ń ṣe yìí ọwọ́ lẹ̀ ọwọ́ lẹ̀ pọ̀ aláàjì àkẹ́pẹ́ ọ̀ ọ̀ sọ fún ẹni bá a ti ṣe. bàṣẹ àtó fẹ̀ dáadáa lẹ́kùn ọlọ́mba lójọba ẹ̀ fansaru dín ní owó dé jọ́ náà nù eh. lẹ́yìn sì wá ń ṣe yọ́bọ̀yọ́bọ̀ báyìí ah. gbogbo ẹni tó bá mà pọ́lọ́ ń ṣoore fóun kó dé ọ̀dọ̀ àwọn ẹ bá ń gbé kalẹ̀ ẹ sá gbé kalẹ̀ eh. gbé kalẹ̀. wọ́n ní ẹ gbé kan kalẹ̀ ẹ lọ gbé kan sísàlẹ̀ lọ́hùn-ún. ẹ gbé kan lọ sàlẹ̀ lọ́hùn-ún. alájà képe èyí náà ẹ gbé síwájú. ẹ má jì ó dé àwọn kámẹ́rámẹ́ eh. lọ́wọ́. ó yẹ kí bá fù í pọ̀ gbogbo ẹni tó bá mọ̀ pé ọlọ́run so fóun. bàbá wa kábíyèsí náà náà dé. wàá sí bákan alẹ́ ní àmàhù. Masha Allah. zọ́hírọ̀ táwọn wàbá àtinà táwọn. Allah. zọ́hírọ̀ táwọn wàbá àtinà táwọn. ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير الله ولا هدى ولا كتاب منير ألم تروا أن الله sàkọ́làkùn. ọyá gbogbo jọmọ ẹdìdẹ nàró ẹdìdẹ nàró kẹbi fún ọba ní ọwọ́ tá fún ọba. wà á sì a alẹ́ ikọ̀ ní àmàhó. zọ́hírọ̀tà wà bá tìǹtà zọ́hírọ̀tà. وباتنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير ولا هدى ولا كتاب منير gbogbo wa bá a ṣe lónìí náà ni ẹ jẹ́ kí káfí kí kábíyèsí. alamu tara o anna Allah sakhara lakum ma fi samawati wa ma fil ardi. وحسبك عليكم نعمه ظاهرة وباطنة ظاهرة وباطنة ظاهرة وباتنا أسبغ عليكم نعمه ظاهرة وباتنة وأسبغ عليكم نعمه ظاهرة ظاهرة وباطنة ومن الناس ما يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير adúpẹ́ fọlọ́hún jàmáà ẹtún sàlà alhamdulilayi alhamdulilayi ẹtún sàlà alhamdulilayi alhamdulilayi. mo ní kí wọ́n gbé àwọn rọ́bà yẹn síbẹ̀ yẹn gbogbo àwọn ọkùnrin tá a wà ń bí torí tá a bá bẹ̀rẹ̀ lára ọkùnrin alábòsí lọkùnrin àwọn alábòsí ọkùnrin bó ti wá rí gbogbo ẹni ọlọ́run bá ṣoore fún tọ́nawó ẹ̀ sókè lẹ́ẹ̀kan pọ́lọ́ ń ṣoore fóun dé ibi rọ́bà yìí kọ́ lọ fọwọ́ ọpẹ́ ẹ lẹ̀ tùmọ̀ bọ́lọ̀ ń bá sọ̀rọ̀ káfúkáfú má débi rọ́bà yẹn o gbangba tèmi síbẹ̀ ọba ń fi tèmi bẹ̀ gbogbo ah, ẹni ọlọ́run bá sọ̀rọ̀ fún lọ́kùnrin ọkùnrin ni o ọkùnrin nìkan ni mo pè ọkùnrin nìkan ọkùnrin nìkan ni mo pè. ما شاء الله تفضل واسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير ما شاء الله داء ولا كتاب منير وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان إن الإنسان لظلوم كفار الله الله إن الإنسان الإنسان لظلوم كفار إن الإنسان لظلوم كفار ما شاء الله إن الإنسان لظلوا مكفى الحمد لله الذي هدانا لهذا gbogbo obìnrin tọ́lọ̀ ń bá wa ṣoore fún tọ́mọ̀ pọ́lọ̀ ń ṣoore fún ìwọ náà débi rọ́bà yìí gbogbo obìnrin tọ́mọ̀ pọ́lọ̀ ń gbogbo obìnrin tọ́mọ̀ pọ́lọ̀ ń bá ṣoore fún ọjọ́ kù bọ́lọ̀wọ̀n bá ṣoore fún ọjọ́ kò ṣùgbọ́n gbogbo obìnrin tọ́mọ̀ pọ́lọ̀ ń ṣoore fún gbogbo tí jóbìnrin gbogbo tí jóbìnrin ní kò dìde. alhamdulilayi ladi adana liaza wàmà kunna lina tadiya lawla an hadana Allah. wa atakum min kúlì máa sa ọlọ́run ní gbogbo ohun tẹ́ ń fẹ́ ni mo ṣe fún yín. mi kúlì máa sa kò sí tẹ́ béèrè lọ́dọ̀ èmi ọlọ́run tí n fún yín. mi kúlì máa sa Allah Allah. wa yín. تعدوا نعمة الله لا تحصوها. bá bẹ́ẹ̀ bá pẹ́ máa ka oore tẹ́mi ọlọ́run ṣe fún yẹn lè ká tán. لا تحصوها. Allah. إن الإنسان لظلوم كفار. mi ò gbọ́n tó wí. إن الإنسان. Allah. لظلوم. كفار إن الإنسان لظلوم كفار ọlọ́run ní lẹ́yìn tí mo ṣe oore tó kárí yín fún yín tán mo ṣe tọkùnrin fọkùnrin mo ṣe tobìnrin fóbìnrin lẹ́yìn tí mo wá ṣe fún yín tán. wà á dáwùdú ní ìmọ̀ta láìlá tó hùsù ha. ọlọ́run láwọn oore àwọn oore tí mo ṣe fún yín ẹ̀ lè kà tán. láàtò hùsù oore tí mo ṣe fún yín ẹ̀ lè kà tán sẹ́. láàtò hùsù ẹ̀ lè kà tán. látùkùsù ha. mo ti oore ti mú ẹ̀ lè kà tán. látùkùsù ha. atẹ́gùn tí ń jáde lẹ́nu yín tí ń dọ̀rọ̀ ẹ̀ lè kà tán. látùkùsù ha. ẹsẹ̀ tẹ fi rìn tẹ fi rí fàárí ṣe ọlọ́run lẹ́ẹ̀ lè ka oore rẹ̀ tán. látùkùsù ọwọ́ yìí náà lè fi ń sọ gbogbo ntẹ́ ẹ bá fẹ́ ṣe láyé ẹ̀ lè kà tán. wọ́n ń تعودوا نعمة الله لا تحصوها ọlọ́run ní gbogbo oore tí mo ṣe fún yẹn lè kà tán bẹ̀. innal insana. ọlọ́run wá lẹ́yìn èèyàn yìí. innal insana. ẹ̀yìn èèyàn yìí. ẹ̀yìn èèyàn yìí. lazalumu ah. kafaru. Allah. إن الإنسان لظلوم كفار ọlọ́ni ìnẹ̀rì ìnsẹ́ẹ̀nà ẹ̀yin èèyàn tí mò ń wò wọ̀nyí. lọ́sọ̀lùmù kàfáà ọlọ́run lálábòsí nìyí aláìmoore nìyí. lọ́sàn-án lùmù ọlọ́run sọ̀rọ̀ yẹn directly ni kì í ṣe pọ̀pọ̀ pé ọlọ́run kò yé àtìyí kó tó sọ̀rọ̀ fún wa bí. ìnàlí ìnsánà lọ́sàn-án lùmù kàfárù. ọlọ́run lẹ́yìn èèyàn ọ̀rẹ́ lóòótọ́ ni gbogbo ohun tí mo ṣe fún yìí alábòsí nìyí fa ló fi wá máa gba àwẹ̀ nísìnyí àwẹ̀ rẹ tó ń gbọ̀ ọwọ́ ń wo pé ẹ sájẹ́ ń gba àwẹ̀ torí káṣírí mi kí kó lè máa bò ń dojúmọ́ bọ́ ọ bá gba àwẹ̀ àṣírí rẹ yóò ní í bò. innal insana lazalumun kafaru. ntọ́lọ̀ ń ṣe lọ́rùn àyàn kì í ṣe pé ń gbọ́ ọba tó ṣe ni alámọ̀rí rẹ tó tò ó ti ṣe lọ́rùn àyàn léwa lórí pé ká gbà á ntí ò ní mú wa gba àwẹ̀ ọlọ́mọ fi kángun sí wa. àmín. ẹ sàmí ẹ dáadáa. àmín. ntí wọn ó fi máa gba àwẹ̀ báyìí tí wọn máa wá jọ̀sánú lẹ́ni àbí níta ni ọlọ́mọ mú bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa. àmín. ọlọ́ni innal insana lazalumun kafar. innal insana lazalumun kafaru. masha Allah. innal insana lazalo kafa. ọlọ́run ni wà á tẹ́kùn mi kún lè máa ṣáájú. wà á. sa'altumuhu. ọlọ́run ní gbogbo ń tẹ́ ń béèrè mo ṣe fún yín o. àtàkùn. èyí tó bá kù tí mo ṣe fún yín ẹ béèrè rẹ o. min kulli ma sa'altumuhu. gbogbo ń tẹ́ ń fẹ́ ni mo fún yín o. min kulli ma sa'altumuhu. ọgbọ́n min kulli ma sa'altumu. ìbọ́lọ̀ ló fún ọ lálàáfíà tó fi ń gbé àwẹ̀. min kulli ma sa'altumu. ibi tí ibi tí ibo ní ọ̀gángan bo lọ wà nínú ara wa tẹ́bi ti ń pààyàn yìí ṣekun ikùn kọ́lé bí ti ń pààyàn. ọba tó wá jẹ́ pé ńgbà tá a ti dà níyàwẹ̀ yìí a jẹ́ sàárì ní o a jẹ́ sàárì ní o àwẹ̀ ó sì máa lọ. bó bá jẹ́ pé ibì kan ń bẹ ni tá a rí bẹ̀ lọ náwó ti pé áá ah, ah, area yìí ni o béèyàn ọba máa jẹun yóò máa hán lè mọ̀ rárá kò sí. wàá tẹ kún mi kún lè má sàlì tùmù. ẹgbẹgbẹ̀rún yẹn ni ọjẹ sàárì ó sì ń bá àwẹ̀ lọ àbí bẹ́ẹ̀ kọ́ ẹlòmíín sì ń bẹ ní sàárì gbogbo oúnjẹ làwọn ìyàwó rẹ̀ ó tòsí ọkàn ara rẹ̀ lè mọ̀. ọkàn ọ̀hánra rẹ lè mọ̀ kí ni nbolo fẹ́ jẹ́ sí. innal insana. innal insana lazalumu kafaru. masha allah. innal insana lazalumu kafaru. ọba tó máa ma sọ̀rọ̀ directly pé ẹ̀yin èèyàn yìí ẹ̀yin èèyàn yìí. Ah! alábòsí mà nìyí o aláìmoore sì nìyí. ìnàlí sọ́ọ̀dẹ̀ lọ́sọ̀lùmọ̀ kàfàrù. masha allah. ìnàlí sọ́ọ̀dẹ̀ lọ́sọ̀lùmọ̀ kàfàrù dúpẹ́ fọlọ́run jẹ̀mọ́. alhamdulilayi. gbogbo ara ti dá ọpẹ́ náà síwájú ọlọ́run ó gbọ́ wa. àmín. Ah, mo tọrọ fún ìmáàmù wa tó dìde nísìn àwọn náà tún ní lẹ́kṣọ̀ nìbàdàn àní àtúnjọ máa lọ náà ni torí àdéhùn tí mo ṣe nítorí bàbá wa kábíyèsí ló gbé mi débi lẹ́nu ẹ bá ń pe kábíyèsí kí n gbọ́ ẹ wá ṣe ṣéèwù ṣé báriwo yín ti máa lọ́fà nu ṣé bẹ́ẹ̀ ṣe lè pe bàbá mọ́ nìyẹn ọlọ́run yóò wọ lánàbí wa Muhammad kábíyèsí wa ọlọ́run ó jẹ́ kí ẹ̀mí gígùn kó wà pẹ̀lú wọn àmín ọlọ́run ò sì ní gbà láàfin ara wọn ọlọ́run ò ní tì wọ́n mọ́lé ọlánàbí wa Muhammad àwa bí ọlọ́run àfọ̀kànso rẹ̀ bẹ́ẹ̀ jẹ́ káwọn náà ó lo ìgbésí ayé wọn kalẹ̀ àmín jẹ́ kí wọn ó lo tiwọn náà ń bẹ̀ kalẹ̀ àmín jẹ́ kí wọn ó lo tiwọn náà ń bẹ̀ kalẹ̀ ọlá nàbí wa Muhammad lẹ́yìn náà kó wá tọ́ gbogbo àwọn kábíyèsí tí wọ́n rọ̀gbà ká kábíyèsí tiwa lọ́fà ń bí dáadáa tọ́lọ́run ti fẹ́ nìkọ̀ọ̀kan yóò ní bàjẹ́ o alámọ̀rí yóò ní dàrú o ìlú tẹ́ ẹ ti wá sí bíbá ìlú náà ò ní dàrú o ọlá nàbí wa Muhammad ọlá aláhàwùlà wàlá kú wa quwwata illa billahi. tọ́ ẹ̀yin ọmọ ẹgbẹ́ mọ̀ gbọ́ OCU ẹ̀yin ọmọ ẹgbẹ́ OCU eh. abayin dúpẹ́ fọlọ́hún abayin dúpẹ́ fọlọ́hún mo mọ̀ pé ọ̀rọ̀ yín kúrò lọ́rọ̀ pé alẹ́sẹ̀ ńlẹ̀ gbogbo eh. ara lẹ nílẹ̀ eh. torí bẹ́ẹ̀ bá ní gbogbo ara ẹ ní gbé bàbá kábíyèsí wá síbí ẹnu tafsiru àárọ̀ tó bá gbọ́ ibẹ̀ la bá wọn láàárọ̀. Mm. wọ́n sì dáhùn wọ́n ní àwọn ń bọ̀ wá sórí ìjoko ń bẹ̀ yẹn náà bẹ́ẹ̀ bá ní ara gbogbo ara ńlẹ̀ ẹ̀ ní gbé kábíyèsí bí. ètò tó wá yà mí lẹ́nu wá ni pé fìlà tẹ diori náà tó wá ní kábíyèsí dé ẹ ti ẹ̀ bá ń pariwo ọlọ́run náà jàmá. Allahu Akbar. ẹ ọwọ́ yín méjèèjì sókè ẹ fi pariwo ọlọ́run jàmá. Allahu Akbar. ọlọ́run ó wọlé ànábì wa Muhammad. ọba tó ṣe kábíyèsí bó ṣe ṣe wọ́n yìí ọlọ́run ní jẹ́ wọn máa padà sí ibú. èèyàn mẹ́ta náà la bá àyè bá fàjàngbọ̀n èyí bá àwọn mẹ́ta fàjàngbọ̀n èèyàn mẹ́ta ọ̀dọ̀ wọn lórí ire ẹnìkan oríire ẹnìkọ̀ọ̀kan wa ọ̀dọ̀ àwọn mẹ́ta ló wà. wàhùbù sálásí واجب بالحقيقة ما شاء الله إذا كنت ترجو من المكارم أها يجب حب الوالدين وعالمين ما شاء الله وسلطان بلدين لا تكون كالبائمين وحب سلام wájibun bílẹ̀ àkíkàtì. èèyàn mẹ́ta èèyàn mẹ́ta ẹ gbọ́dọ̀ sọ́ra fún láyé kólu ọmọ wàá sì wí fọmọ sì sọ fọmọ sì rìn fọmọ sọnù. ọ̀ràn yẹn ni àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀fẹ́ràn wọn o ọ̀fẹ́ràn wọn ọ̀ràn yẹn tiẹ̀ ní fífẹ́. إذا كنت ترجو نيل المكارم يجب يجب حب الوالدين ọ̀ràn yẹn ni kò fẹ́ràn bàbá rẹ̀ àti ìyá rẹ̀. yẹ̀jì bòhó bolẹ̀ wà ni. o gbọ́dọ̀ fẹ́ràn ìyá rẹ̀ àti bàbá rẹ̀. yẹ̀jì bòhó bolẹ̀ wà lè dẹ́yìn ni. bí bàbá rẹ̀ bá ya kàtàǹkìrì tó ń dàlú ó máa tún máa fọ́ ọkọ rẹ̀ tó ó tún máa fi halẹ̀ máwò èèyàn ni pé bàbá mi gbà ẹni tó wọ bàbá mi jẹ ìyá o. ìbò húbù lè wá lè bẹ́ẹ̀ ni. gbogbo ayé ló ń pè ìyá rẹ lájẹ máa fi proud pé yẹ ìyá rẹ lè bí ọba lè fọwọ́ kàn mí pẹ́rẹ́ màmá mi ni ọ̀pá ọ̀jẹ̀. ìyẹ̀jì burúkú ni wá gbogbo tí ẹni wọn sọ nípa òbí rẹ méjèèjì ọ̀ràn yẹn ló fẹ́ràn wọn. wàhálì mi. ọ̀ràn yẹn sì ni kò fẹ́ràn àfa. wàhálì mi. ó fẹ́ràn àfa. wàhálì mi. ń gbọ́ wà á lì mí. ọ fẹ́ràn ìmáàmù. wà á lì mí. ọ fẹ́ràn àfa. wà á lì mí. ọba torí pọ́ ń bá ìmáàmù ń jà tó kún lẹ́yìn rẹ̀ bọ́ ọba dárun náà kí ọlọ́run ní gbà. wà á lì lè wá lè bẹ́ẹ̀ ni ẹlẹ́kẹ̀tọ́ ń bẹ̀. wàsánlẹ̀ tọ́ ní balidin. ẹ. kálíbà áhìmí. jẹ́lá. wàsánlẹ̀ tọ́ níbalẹ̀dì látẹ̀kùn kálẹ̀bà ìmí. orí ọba àlú àyẹ̀yìn ọba àlú lòdì àyẹ̀bọ̀ àyẹ̀bọ̀ kódà bọ́ ọba wà nù ẹ̀ ń tọ́ bọ́ ọba du oyè ẹ̀yin mẹ́rin ni ẹ̀yin márùn-ún ni èèyàn méjì náà ni ẹ wá du oyè náà tán ọwọ́ ẹni ọba ti já bọ́ ọba fẹ́ sórí burú tó fẹ́ kórìí burú báwọn ọmọ rẹ̀ yá tètè lọ ọ̀dọ̀ rẹ̀ kábíyèsí mọ́ gbàgbọ́. Eh mo gbà pé wọ́n lọ́lọ́run yàn. wàsúlítọ́ ní balẹ̀ dín. ẹ pariwo ọlọ́run jẹ̀mọ́. wàsúlítọ́ balidi látẹ̀kùn kalibahimi. Masha Allah. wasulitọ́ni balidi látẹ̀kùn kalibahimi. àwọn tó bá ti jọba àlú ọ̀ràn yẹn ni kò wárí fún wọn ọlọ́run ló yàn wọ́n síbẹ̀ kúlilláhumma málikal mulk. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء تؤتي الملك من تشاء وتنزيه الملك ممن تشاء وتنزيه الملك ممن تشاء وتعز من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير بيدك الخير ما شاء الله إنك على kulli shay'in qadirun biyadika l-khayru innaka ala kulli shay'in qadir. ọlọ́run ló yàn wọ́n síbẹ̀. qul Allahumma malikal mulk múlíkì. ọlọ́run lèmi lèmi fọba jọba. máàlíkà lè múlíkì. ẹ̀yin aráàlú náà lè ṣèrànlọ́wọ́ tẹ́lẹ̀ ṣe oṣù pẹ́mi ọlọ́run mo ti kọ orí adé máa tẹ́lẹ̀. máàlíkà lè múlíkì. torí gbogbo ohun tí kálukú wọ́ jẹ́ láyé ọlọ́run ti kádà rẹ̀. tuuti lè múlíkà máa ń tàṣà. ọlá ipò ọbẹ̀ mi mò ń gbé fẹ́ mo bá fẹ́. wàtánsì lè múlíkà mi máa ń tàṣà. ẹ̀wù yẹ̀wù ẹ̀yẹ mi lèmi wẹ ni ọba wù mí. wọ́n tó ń sùn mọ́ tàṣà. gbogbo àtọ̀wé o wà tún ìzùmọ̀ tàṣà. èmi lè ní gbogbo fẹ́ni ògo yẹ. wà tún ìzùmọ̀ tàṣà. kábíyèsí ń bọ̀ wọ́n ní àwọn gbogbo ayé ẹ̀ dìde o ò dìde ọkàn jókòó ò fẹ́ jẹ́yàn láyé. wà tún ìzùmọ̀ tàṣà. ọba gan fún rẹ̀ ààyè tọ́wọ́ ọmọ abalẹ́rù nù lé tọ́ba jáwọn olùbẹ̀rù ọlọ́run bíi ti bàbá wọ ọlọ́fà yìí ẹ̀rù tó àgàn àyè tí wọ́n bára wọn yóò máa bà wọ́n lẹ́rù. wàtò ìsùnmọ̀ ntàṣà wù wàtò bílùmọ̀ ntàṣà wàtò bílùmọ̀ ntàṣà wù. bìyẹ́ di kàlẹ́ kọ́ èrò. bìyẹ́ di kàlẹ́ kọ́ èrò ìnáka ala kulli shay jama ta wà ń bíbà yìí lọ́sàn-án yìí gbogbo ẹjẹ́ adúpẹ́ fọlọ́ nílẹ̀ kan náà. alhamdulilayi. ẹjẹ́ atúndúpẹ́. alhamdulilayi. ẹjẹ́ adúpẹ́. ọlọ́run ló fọyọ́ láyà balẹ̀ fàlàfin. wàhálà mi o ó fògbó mọ́ṣọ́lá àyà balẹ̀ fún Ṣọ̀ún. fún Ṣọ̀ún. ó fi lọ́rin láyà balẹ̀ fún Zulu. fún Zulu. ó fi Ìbàdàn láyà balẹ̀ falẹ̀sìn lọ́yẹ̀. falẹ̀sìn lọ́yẹ̀. ó fi Kírun láyà balẹ̀ fákírun. fákírun. ó fẹ́dẹ́ láyà balẹ̀ fún tìmì. fún tìmì. rọ́bùlẹ̀ àlàmínà ọba tó láyé àfọlá Muhammad bolúwa mi fọ̀fàlàyà balẹ̀ fọlọ́fà o. fọ̀fàlàyà balẹ̀ fọlọ́fà o. olúwa fọ̀fàlàyà balẹ̀ fún bàbá. fún bàbá. fọ̀fàlàyà balẹ̀ fásùnmá o. fọ̀fàlàyà balẹ̀ fún bàbá. fọ̀fàlàyà balẹ̀ fún bàbá o fọfọlá yàbálẹ̀ fún bàbá. alọ́lọ́run ló fọyọ́ láyàbálẹ̀ fàlàfin. fàlàfin ó fi kirun láyà balẹ̀ fakirun. fakirun. ó fòṣogbó láyà balẹ̀ fàtàọ̀jà. fàtàọ̀jà. ó fògbó masọ́ láyà balẹ̀ fún sùúlù. fún sùúlù. ó fi lọ́rin láyà balẹ̀ fún sùúlù. fún sùúlù. ó fi kó láyà balẹ̀ fakinolú. fakinolú. àkùlá àlàmínà ọba tó láyé. tó láyé. àfọlá muhammad bolúwa mi. bolúwa olúwa mi. Fọ̀fàlà yabalẹ̀ falásùn mọ́ o. Fọ̀fàlà yabalẹ̀ falásùn mọ́ o. Olúwa fọ̀fàlà bọ́lẹ̀ fún bàbá. fún bàbá fọfọláyà bọ́lẹ̀ fún bàbá fọfọláyà bọ́lẹ̀ fún bàbá. bàbá wọn ní gbogbo ohun tí ó sọ̀kalẹ̀ sínú ilé. sínú ilé. àbí gbogbo ohun tí ó sọ̀kalẹ̀ sínú ìlú. sínú ìlú sọ pé ẹ ní sùúrù ẹ má sọ fún ẹ má sọ fún kò kú má dìkú pọ̀ nínú ilé nínú ilé Rabbul alamin ọba tó láyé ọláyé afọlá Muhammad bolúwami bolúwami afọlá Kùránì bolúwami bolúwami afọlá bolúwa mi. bolúwa mi. ọlọ́run máa ma jẹ́ òyà sọ́dọ̀ rẹ̀ mọ̀jọ ìyá sọ́kọ̀. ọlọ́run jọ ọ̀rọ̀ ìyẹn jẹ́ mọ́kànlẹ́. Masha Allah. máa fẹ́ kún yọrí ìdùnnú ẹ̀yẹ. bàbá o máa fẹ́ kún yọrí ìdùnnú ẹ̀yìn. máa fẹ́ yọrí ìdùnnú ẹ̀yìn. àmín o yọrí ìdùnnú ẹ̀yìn. bí mo bá wáyé nígbà ìgbèje bí mo bá wáyé nígbà ẹgbẹ̀jọ. nígbà ẹgbẹ̀fà o. ọlá bàbá mi nínú. ẹ jẹ́ ká jọ wí tí mo bá wáyé. nígbà ẹgbẹ̀je bí mo bá wáyé nígbà ẹgbẹ̀fà. ọlá lọ́mí bàbá mi ni ó mi bí. torí pé bí mo bá wáyé ìbá wáyé nígbà ẹgbẹ̀fà ọlá lómi bàbá ọlá lómi bàbá ọlá lómi bàbá mi ní òtún mi bí. tí mo bá wáyé nígbà ẹgbẹ̀jẹ̀ mo bá wáyé nígbà ẹgbẹ̀fà ọlọ́lọ́mí bàbá mi ni ó tún mi gbé. adúpẹ́ fọlọ́run jàmá. alhamdulilah. adúpẹ́ fọlọ́run jàmá. alhamdulilah. ọlọ́run wọlé anabi wa muhammad. sallallahu alayhi wa sallam. àárín àwa pẹ̀lú ọlọ́run ọlọ́run má jẹ́ ó dàrú. àmín. àárín àwa àtọ́lọ́run ọlọ́run má jẹ́ ó dàrú. àmín. ó wá rí bẹ́ẹ̀ àyè tá a dé yìí ọ̀rọ̀ ọlọ́run la ní ká sọ fúnra wa. ṣùgbọ́n mo bẹ̀ wá nílùú ọ̀fà lónìí mo bẹ̀ wá nítorí ìtọ́lọ́hún àti tànàbí Muhammad mo sì bẹ̀ kábíyèsí mo tún wá fi kábíyèsí bẹ̀ gbogbo ẹ̀yin OCU mo fi ìmáàmù Ọ̀fà mo fi bẹ̀ yín ààyè ò sí bẹ́ẹ̀ tó fún wa lẹ́kìọ̀ mẹ́ta la nílé ní a wà lọ́dọ̀ yín lọ́fà ń bí à ń lọ sí ọ̀nà méjì láti ní lẹ́kìọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni láti jọ́tà àwẹ̀ ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká mà wọ́n ní ká sọ̀rọ̀ nípa leadership. maadala. ta ló tó aṣíwájú ṣe. bẹ́ẹ̀ sì ni aṣíwájú ẹni tí ó ṣaṣíwájú ó gbọ́dọ̀ ní nǹkan mẹ́rin nǹkan mẹ́rin ni a gbọ́dọ̀ fi ròyìn aṣíwájú àkọ́kọ́ ń bẹ̀ á ròyìn rẹ̀ pẹ̀lú sùúrù kó lè bá kó lè bá a ṣàǹfààní fáwọn ẹni tó ń lead lẹ́yìn asọ́bùrù lẹ́yìn ìgbà náà yóò jẹ́ asídìkù. asọ́dìkù sọ́dìkù. yóò jẹ́ sọ́dìkù. Hmm. aṣáájú ó jẹ bẹ́ẹ̀. aṣáájú gbọdọ̀ jẹ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ. alamana. yóò jẹ́ alẹ́. aminu. aminullah. yóò dúró nípò aminullah. Hmm. aha ẹlẹ́ẹ̀kẹrin ń bẹ. alaadilu. Eh. yóò jó ní déédéé. bí mẹ́rẹ̀ẹ̀rin bá ti pé lára èèyàn kan tó ń leak kẹ́ ẹ mọ̀ pé ọ̀tá ṣáájú ṣe nù. èwo la wá fẹ́ mú bẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin la sì gbọ́dọ̀ kà mo wá wò ó pé ààyè ò sí fún wa tá a bá wa go ọwọ́ wa nísìnyí kọ́tà tó wà ẹ̀ ṣe àdéhùn tá a sì bọ́lọ̀ ń ṣe ni pé bá a bá délẹ̀ yìí mo ní bá a bá débi láago mẹ́sàn-án aago mẹ́sàn-án náà la bẹ̀rẹ̀ eh. ṣùgbọ́n ìwọ̀n àbá gbólóhùn tá a bá lè sọ fúnra wa ẹ jẹ́ kí a mú ẹ a mú èyí tó jẹ́ sùúrù. Eh. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Masha Allah. Yáá. أيها الذين آمنوا ما شاء الله اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون أيها الذين آمنوا ẹ̀yin tẹ́ gba tèmi ọlọ́run. ayú alladhina amanu. ẹ̀yin tẹ́ dá mi mọ̀ lọ́lọ́run. ayú alladhina amanu. ẹ̀yin tẹ́ ń ṣe tèmi ọlọ́run. yá ayú alladhina amanu. ẹ̀yin tẹ́ dúró jẹ́ sẹ́lẹ̀ fún mi ọlọ́run. yá. أيها الذين آمنوا ọlọ́run lẹ́yìn tẹ́ ẹ gbà mí gbọ́ ní kọ̀kọ̀ tẹ́ ẹ tún gbà mí gbọ́ ń gbangba kẹ́ ẹ lówó lọ́wọ́ ẹ mà mí gbà tẹ́ ẹ sì ní mọ́nà ẹ gbà. yá ayúwa lẹ́dínà àmàlú. ọlọ́run lẹ́yìn tẹ́ ẹ gbà tèmi ọlọ́run. ayúwa lẹ́dínà àmàlú. fọ́tẹ́lù. ìsìbìrú. ọlọ́run ẹ ṣe sùúrù o. ìsìbìrú fi sùúrù kọ́rọ̀ yín. ìsúbìrú. orílẹ̀-èdè táwa yìí bá a bá ṣe sùúrù wà láyé àlùgbà ọlọ́run. bí gbogbo ọba ṣe sùúrù á padà lùgbà ọlọ́run. ẹ wo gbogbo ohun tí ń lọ lọ́wọ́ nísìn. ẹ wo ohun tí ń lọ lọ́wọ́ nísìn. bẹ́ẹ̀ lómi ìbá ronú títí tí ẹnìkan ronú títí títí ń jọ́wọ́ ní ọ sọ̀kalẹ̀ lórí third milan dókítà ni ó sì bẹ́ sínú ọ̀sà. ó wọnú omi fúnra ẹ̀ bẹ́ẹ̀ nìyá kan náà ṣe torí kí ni wọ́n rò kí ni ọmọkùnrin dọ́tọ̀ yìí kọ kalẹ̀ ń tó kọ kalẹ̀ náà ni pé ah, ẹ dákun ṣé bá a ṣe máa báyé lọ nìyí ní owó táwọn ẹnìkan kó ah, níbo ni a kò sí tẹ́lẹ̀. yá ìwà lẹ́dínà mẹ́nu ìsibìrú. ọlọ́run ní ẹ ṣe sùúrù o. ìsibìrú. ẹ̀yin tẹ́ ẹ bá tẹ̀mí lọ́lọ́run tẹ́ ẹ mọ̀ mí lọ́lọ́run ẹ ṣe sùúrù o. ìsibìrú ẹ má kọjá àyè yín. ìsibirun. ọlọ́run ni ẹ gbẹ́kẹ̀lé. ìsibirun. ọlọ́run ni ẹ máa ṣe. ìsibirun. ẹ fi sùúrù kún ìgbésí ayé yín. ìsibirun. bẹ́ẹ̀yàn bá ní sùúrù kò lè lówó bọ́ọ̀ bá ní sùúrù kódà o lè fẹ́yàwó bọ́ọ̀ bá ní sùúrù o lè bímọ. kò lè dèèyàn. ọlọ́run ni ìsibirun. ìsibirun ẹ ṣe sùúrù o. wà á sọ bírun. àìní sùúrù ní ayẹyẹ lomi ò fi máa wò pé èmi lọ́yẹ kí n jọba ọ̀fà ní sùúrù ní sùúrù bó o bá ti kú yọ ọkàn wọ́n àbákọ́ mọ́. yẹ́ẹ́. أيها الذين آمنوا اصبروا ó ṣe sùúrù nígbà ọlọ́fà bá lo tọ́tọ́ ọlọ́fà bá lo bíi two hundred years lórí oyè ìwọ náà máa bọ̀ ń bẹ̀. ìsìbìrú. ìwọ máa bọ̀ ń gbà náà ìwọ náà náà wọ́n máa rí tiẹ̀ ṣe. ìsìbìrú. ṣe sùúrù fún bí ọgọ́rùn-ún ọdún méjì. ìsìbìrú. ọlọ́ni ẹ̀ ṣe sùúrù o. ìsìbìrú ẹ fi sùúrù kọ́rọ̀ yín. ìsibirun. sẹ́yìn umar rọ́bí aláwọ̀ àná. ọlọ́run fún alálùbáríkà rẹ̀. ọlọ́run fún alálùbáríkà rẹ̀ ó wà nú ẹni tí ó jẹ́ pé ó lè púpọ̀ ńgbà tó wà lórí oyè. ó lè púpọ̀ atọ́pinpin èèyàn ni kò ní fẹ́ kí nǹkan kó yin kẹ́ òun láti rí láṣáájú tó jẹ́ pé ńgbà ọba di pálẹ́bálẹ́ yóò wá bọ́ síta yóò máa wo gbogbo yóò máa wo gbogbo àwọn ààyè tó ní wọn ó gbèsè nǹkan ṣé wọn ti ṣe àbí wọn ò ṣe yóò máa tẹ́tí lè máa gbọ́n tára ló ń wí sẹ́yìn náà wúmọ̀ nìkan lónìí yẹn. ẹ pariwo ọlọ́run jẹ̀mọ́. Allahu akbar. Allahu akbar. falama kharaja tilkali. ọwọ́ ọwọ́ jáde ń dọ̀kan ọwọ́ agbọ́ tí òun lọ ní ibì kan. ní inú ilé nínú ọgbà alẹ́ kan ó ń gbọ́ ohùn ń bẹ gàdàgàdà ohun tí ń gbọ́ ń bẹ kìí ṣe ohùn àwọn ọmọlúàbí àwọn ọmọ àwọn ọmọ amúgbó àwọn àwọn ọ̀mùtí ni gbogbo ti Sayyidina Umar gbọ́ ó wá wò ó títí pé ah, ah, inú ìlú mi làwọn èèyàn kan ti ń ṣèbàjẹ́ báyìí ah, ah ni wọ́n ń gbé mutí ni wọ́n mu ni wọ́n oríṣiríṣi nǹkan tó lè sẹ́yìn Umar wa ọwọ́ rin orin ọgbà aléhùn káàkiri ọwọ́ àríbì kan tó ń gbélé wọlé ọwọ́ agun ògiri ọpọn fẹ́ǹsì ọwọ́ agun ògiri lọ́ba bẹ́ẹ̀lẹ̀ ó bẹ́ sínú ọgbà báwọn àti ẹnbẹjẹ mu ti ṣe rí lẹ́sẹ̀kẹsẹ̀ kálukú ti túká. La ilaha illallah. Ya ayyuhalladhina kánú ìsibirú. wọ́n ní ẹ ṣe sùúrù. ìsibirú. ṣe sùúrù ebi gbogbo àwọn tí wọ́n kówó wa tí wọ́n kówó ẹ báwọn náírà sí wọ́n ń dùn yìí. àrọ́mọdọ́ máa wọn á máa pè wọ́n ló lè ní. àbí kí la á pẹ̀lú àwọn eléyìí. ẹ dá mi lóhùn. àbẹ́ eléyìí ẹnu wọn ni. yẹ́ẹ́ ayyuha alladhina amanu isbiru. adé ẹjẹ́ àṣẹ sùúrù. isbiru. lọ́kùnkùn ọba ló wọ̀ nítorí lọ́ọ́ fẹ́ fi ṣe. isbiru. ọkọ̀ lé ń Isibiru. isbiru. ọkọ̀ sí nàìjíríà. isbiru. ọkọ̀ sí london. isbiru. ọkọ̀ sí amẹ́ríkà. Isibiru. ọkọ̀ germany ọkọ̀ lé ń bẹ̀. isbiru. wèrè ni ọ́ ni wèrè ni ọ́ ni wèrè ni ọ́ ni wèrè ni ọ́ ni. yẹ́ẹ́. أيها الذين آمنوا اصبروا. ilé rẹ tó o kọ́ sí nàìjíríà ń bíbẹ̀ bá ṣe wèrè ọ gbọ́dọ̀ sun yàrá méjì láàrin òru kan. yóò bá rẹ̀ yàn. bó o bá kú òun yàrá kan tó o sùn nìkan tó o gbé èkejì ọ̀fẹ́ sí ọ̀nù. أيها الذين آمنوا اصبروا. اصبروا ọlọ́ni ẹ ṣe sùúrù. اصبروا. kí ló ń wá kí ló ń wá kí ló ń wá kí ló ń wá kí kí ló ń wá kiri ọkọ lé lọ́nà ọkọ sí amẹ́ríkà ọkọ sí gbogbo yàrá mélòó ló sùn bẹ́ẹ̀ wèrè ni ọ́ wèrè ni ọ́ haba. Balama wèrè ni. falamma harabu minhu qala ahaduhum. sayyidina umar ọwọ́ àwo gbogbo àwọn tí wọ́n ń bẹ́ ń bẹ́ àwọn kan sá àwọn kan sánú wọn á akínú wọn wá dúró ó lè jẹ́ ìwọ sayyidina umar kí lọ wá débi báyìí. ó ní gbogbo ẹ̀yin tẹ̀ ń sálọ ẹ má sálọ mọ́ ẹ padà. إن كنا قد عصينا ربنا في واحدة fa'innaka kọ́ di asọ́yìntà rọ̀bákà fi sàlásìn. ó ní bọ́ bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ ìwọ Sayyidina Umar Sayyidina Umar ní ohun yín tí mò ń gbọ́ àti bẹ́ẹ̀ ti ń ṣe òun ni mo fi wá gun ògiri tí mo fi wá wo aburú tẹ̀ ń ṣe ń bí wọ́n ní wọ́n Umar ọ̀ lẹ́tọ̀ọ́ ẹ pariwo ọlọ́run. Allahu akbar. ìwọ Umar ọ̀ lẹ́tọ̀ọ́ wọ́n ní báwa bá ti ẹ̀wá sí ọlọ́run ọba wa lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan tá a bá sí ọlọ́run ọba ìwọ ti ṣẹ lọ́nà mẹ́ta. o ti ṣẹ lọ́run lẹ́ẹ̀mẹ́ta. Sayyidina Umar wá ní ọ̀nà wo ló ń fi ṣẹ wàkọ́lá kọ́lá Rasulullahi sallallahu alayhi wa sallam fi muhkami rabbihi at-tanzil. Masha Allah. la tadkhulu buyutan ghayra buyutikum. alákọ̀ọ́kọ́ bẹ̀ ni pé ìwọ Sayyidina Umar òfin ọlọ́run òfin ọlọ́run àlùkùránì gbé jáde sẹ́ ó ní ẹ mọ̀ wọnú ilé kan láì jẹ́ pé ẹ ti sálámà sáwọn tó lo nílé láì jẹ́ pé wọ́n yọ̀ǹda fún yín kẹ́ ẹ tó wọlé ẹ eh. gbọ́dọ̀ wọlé náà. ẹ má wọnú ilé náà. Masha Allah. wa innaka lam takun saliman alayna. ìwọ ìwọ Sayyidina Umar tó sálámà sí a ọ sálámà sí a tó fi wọlé ìwọ náà sẹlọ̀ ń bẹ̀ wàfáàníyà. ẹlẹ́ẹ̀kejì. kọ́lá rasulillah sallallahu alayhi wa sallam. anabi wa muhammad sallallahu ẹtì ẹ̀yọ̀nbó anabi. sallallahu alayhi wa sallam. arọ́ọ̀fà ẹ̀yọ̀nbó anabi. arọ́ọ̀fà pariwo anabi muhammad. kọ́lá udkhulu buyutan ala abuwabiha. tọ́ àwọn eh, ọ̀mùtí wọ̀nyí tó mú gbé ìwọ̀n ni ìwọ́sẹ̀ ìnáwó umaru ọ̀sẹ̀ lọ́hùn àkọ́kọ́ náà ọ̀sẹ̀ lọ́hùn pé ọ̀ béèrè ọ̀nà tó fi wọlé òfin ọlọ́run sì tún láà gbàbí kankan wọlé àfi ọ̀nà tí gbogbo ayé ń bá ń gbà ọwọ́ àlọ́ ògiri wàtálí. ẹlẹ́ẹ̀kẹta. alam tasma qawla Allahi ta'ala fi Qur'an al-Karim. Masha Allah. la tajassasu. ẹ pariwo ọlọ́run jama. Allahu akbar. ẹ pariwo ọlọ́run jama. Allahu akbar. wọ́n ní wọ́n ṣe é na Umar. Eh. ẹsẹ̀ rẹ ẹlẹ́ẹ̀kẹta ó ti wá wúwo pọ̀. fúnra ọlọ́run ló sọ gèdègbè inú Al-Qur'an pé la tajassasu. ولا يكذب بعضكم بعدا أيحب أحدكم أن يأكل لام أخيه ميتا فكرهتموه wọ́n sẹ́yìn náà wọ́n ebọ́lọ̀ fúnra ẹ̀ lọ́lẹ́ nìkan kò gbọ́dọ̀ tọpinpin. láti jẹ sẹ́sù. ọlá àgbọ̀dọ̀ tọpinpin ara wa. wàlá yẹtọ́. ọtọpinpin wa ló fi gògiri tó fi wá bá wa. inú ilé la wa. ẹsẹ̀ rẹ di mẹ́ta. òun fetí ilé ògiri. òun fetí di ògiri. aṣáájú èsè báwọn. aṣáájú èsè báwọn aṣáájú ọ̀gbọ́dọ̀ ṣerú tó ń ṣe wù. tàṣọ́bẹ̀rù iná òkúba àṣọ̀bùnrin kan yìí. mi ò gbọ́n torí o. tàṣọ́bẹ̀rù iná okun bá a sọ̀bùnrin kan irun. Masha Allah. wàlá tẹ̀jì sá àbínà ìbá ti tẹnu bọ̀. yòókù tasabar. tasabar. èsè sùúrù fáyé rẹ. tasabar. èsè sùúrù tasobar. wọ́n ti ra rẹ pa. tasobar. wọ́n jẹ́ ìyàwó rẹ̀ ó ti ọ pa. tasobar. ṣe sùúrù. tasobar. ìyàwó lọ bá nù lé lóko ṣe sára ṣàlóní alájà àti àmọ́ bá sì sọ̀rọ̀ yín síbáyìí kì sí ṣé ẹ rí gbogbo àwọn ọmọ ẹ rá àwọn ọmọ ọmọ kéékèèké ẹ rá ọmọ ẹrú bí wọn ṣe ń lo ayé iṣẹ́ ìkílẹ̀ yìí ń ṣe gan tẹ́ tẹ́ fi jókòó lójú kan náà tẹ́ fẹ́ẹ̀lì tẹ́ paasi tẹ́ kú òun kíláàsì kan náà. ẹ̀rọ amátò ẹ̀rọ kadà ẹ̀rọ kẹ̀kẹ́. Allahu akbar. tasọ́bà tasọ́bà òkúba sọ́bùrì kọ́yọ́. ṣe sùúrù bọ́ ọba lè ṣe sùúrù ìwọ ló lóko òkè ìwọ ló ní tìsàlẹ̀. ìdá òkúba sọ́bùrì kọ́yọ́. gbogbo tó o lérò pé kò ní ti ọ lọ́wọ́ lórí sùúrù lọ́lọ́run ó fi gbèlè ọ lọ́wọ́. ìdá òkúba sọ́bùrì kọ́yọ́ ṣe sùúrù o. wàrà tẹ̀jísà àbí àjíṣà ti tẹ̀nu bọ̀. wàrà tẹ̀jísà bíná ìbá ti tẹ̀nu bọ̀. wàkà wà mórí tusawo bí sọba hàn. má gbàgbé bàbá má banújẹ́ irun wa ò pé àbánújẹ́ nítorí ẹ̀ àwẹ̀ tá ń gbà yín náà pálapàla ni àbí sọ ọmọdún tó fi ń tọ́ ọmọdún tó fi ń sínú àwẹ̀. ọmọdún ti rẹ lè ní ìyá ẹlẹ́mi ìyá kan ń ta mọ́ẹ́mọ́ yẹn ẹlẹ́mi méje ìyẹn ò lọ wá ń lọ rà ń dojúmọ́ ìyàwó rẹ̀ á sọ pé asákàrà tá à ń dín yìí ò da ni àlàyé sọ́ọ̀lẹ̀ táwa sí ọ̀dà ni ó wá kó bànújẹ́ báyàwó rẹ̀ ọ̀nlọ tasọ́bàr. ṣé sùúrù wàkàmú àmì tùsàwò bí sọba. mélòó mélòó ẹni tọ́lọ̀ ń fi aburú gbé tí ó fi aburú pilẹ̀ ayé rẹ̀ lẹ́pẹ́ aburú ni yóò gbilẹ̀ ayé rẹ̀ yíyájú tí yóò yájú sáyé nu wàhálà lọ yájú sí. àkàmọ́ àmì tí sáwọn òbí sọ̀ba àwọn. Masha Allah. wọ́tà àkúbò masára túbílẹ̀ àṣeyìn. bó bá sì dọwọ́ ọ̀rọ̀ ní àbí bó bá dọwọ́ ọ̀sán ọlọ́run a sì sí náà fún. a sì fẹ́ rí bọ̀ lẹ́nu. ẹkún ní sun nípìnlẹ̀ ayé ọlọ́run kò sì wá palẹ̀ rẹ̀. aṣáájú gbọ́dọ̀ ní sùúrù. gbogbo aṣáájú gbọ́dọ̀ ní sùúrù ló se, sùúrù ni ó ṣe sùúrù ni ó ṣe sùúrù ni ó ṣe má kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tí ọ̀dà má fẹ́ kọ́ tí ọ̀dà máa yìí. ṣé kábíyèsí ò ṣègbè ewé rí? sẹ́mi hmm. tí mo dúró yìí mo ṣègbè ewé rí. Eh ẹ̀sán àwọn àmọ̀ pé bí tí ọjà sí ni. Allahu akbar. àmọ̀ pé bí à ń lọ ní ngbà bẹ̀rẹ̀ rí àmọ̀ pé bí à ń lọ ní. nàṣàkù ilé dùnìyàyà. ọlọ́run kò forí jìn bàbá tó bí mi. ọlọ́run bá wa kẹ́ wọn. ẹ bá mi ṣe kúlí wàhálà fún bàbá tó bí mi. bisimilayi rahman rahim wallahu ahad allahu samad lam yalid wa lam yulad tí wọ́n kó gbogbo àwọn tó ṣáájú mi dà sílé ìwé ètí ọjọ ètí ọgbà sọ́jà lọ ètí ọjọ ètí ọjọ ọmọ ọjọ ètí ọmọ iṣẹ ń báǹkì ètí ọmọ ẹsẹ ní gbogbo ẹ bàbá wa ní ìwọ ìwọ ìwọ yìí tọlọ́run ni wọ. ka ìwọn àbátọ kà náà wò ìwọ òsínú ẹni mọ kọ pé ìwé lọ ọkà dé yìí. ọ̀dọ̀ afáàsálẹ̀ ọ̀sùn. Allahu akbar ọlọ́run kò forí jìgbà náà ọ̀rọ̀ ibi ó di ibi ó ti jẹ́ èèyàn ọ̀rọ̀ ọtí ọ̀gbà tàwọn eléyìí ìsọ̀rọ̀ sí ìrí ọ̀jẹ́mọ́ tiwọn ibi ìwọ ń lọ yàtọ̀ wàláhì bàbá tóbi wọn á lọ rèé ra alukurahan alukurahan ìjọ náà tí wọ́n rà ó jẹ́ ọ̀kan ààbò sílẹ̀ kan ààbò ẹ pariwo Ọlọ́run jama. Allahu akbar sílẹ̀ kan ààbò. kùránì sílẹ̀ kan ààbò ni mo fi dé wo. Ah. olúwa ń pa one million yìí kùránì ìsirè káàbọ̀. bí ọba jẹ́ pé ìbẹ lọ́hùn lérí àwọn tí a já ṣáájú àtàwọn tó kù lẹ́yìn ẹnì kankan wọn ìbá ti jẹ́ èèyàn. Allahu Akbar. mo máa ń fi máa ń sọ fáwọn èèyàn ẹ máa wo má bàa ń lọ wọn ta simẹnti o wọn ta paanu o o pé mo ń tagi o o pé mo ń tẹ̀wà ní ọjà o gbogbo àwọn èèyàn ní í ṣe yẹn o kò ṣe yẹn o tó gbọ́ tó mọ̀ pé ó kọ́ mi tí wọ́n ayé ń pè mí náà mọ̀ ń jẹ́ ó kọ́ òun nìkan ni má ṣe nǹkan kan tí tó o bá yẹ ṣe nǹkan kan tí ó tàn pa pẹ̀lú orúkọ náà n ò ní forí jìn ọ láyé tá a fi yọ síwájú ọlọ́run. tasabaru tasabaru ní sùúrù. ilé okuba tí máa gbẹ̀yìn sùúrù láyé wàláhìtàlá gbogbo tí ó gbẹ̀yìn ẹ̀ ìdùnnú ni ìdùnnú nígbà tí bàbá ń bẹ ní ọ̀dọ̀ eh, Dangote ẹ dákun tó bàbá mọ̀ kó wọ́n jọba ni bàbá ọmọ kó wọ́n jọba kódà bí wọ́n bá lọ sọ fún bàbá ń gbà náà ìwé tọ́jú lágbájá bá gbèsè wọ́n lọ jọba yóò ah, ẹ gbọ́ iṣẹ́ mi yàtọ̀ fa bí mo ti ṣiṣẹ́ yìí yọ kọjá arú eh, ọba kílẹ̀ fún mi ń bẹ̀. wọ́n wà lábẹ́ èèyàn gbà náà wọ́n wà lókè aláàtì kún fàkàdẹ́rẹ̀ hù. takodiyo. ntọ́lọ̀ ti tọ́lọ̀ ti stamp ntọ́lọ̀ ti stamp àwọn èèyàn sápọ̀ nù ìlú àbí àwọn èèyàn wà láàrin ìlú ọ̀fà tí wọ́n ń gbélé tẹ̀ ń jírí ọba rò wọ́n. tabaraka alladhi nazzala al-furqana ala abdihi. liyakuna. liyakuna lil alamin. نظيرا ما شاء الله الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له ولم يكن له ولي شريك في الملك الله وخلق كل شيء فقدره تقديرا فقدره تقديرا ọlọ́run lèmi mo ní sọ́mọ̀ èmi mo ní lọ ọlá gbogbo èmi ni mo ń lò. yàwó kólíkù samawati wàlà àwòtí masha Allah masha Allah wàlà mo yà tẹ̀kísí wàlà dẹ́wọ́. ọlọ́run ni mo ti mẹ́nìkan lọ́mọ mi n ò bímọ eh. ẹ ń bá pé mo bímọ wèrè ní í ṣe n ò bímọ ìyá ẹ̀ mọ fẹ́ni tó fi nímú èmi mo bí o ṣé ìyá rẹ̀ mọ fẹ́ni ọ̀dà bàbá rẹ̀ mọ. wàlámù yẹ takisi wàlẹ̀ dẹ̀. wàlámù yẹ takisi wàlẹ̀ dẹ̀ o. ọlọ́run mọ fẹ́ni kan lọ́ máa mi. wàlámù yẹ kún lẹ́hùn sẹ́rí kún fílmọ́lì. ọlá tí mo ti ń lò kò sí ẹni tó lè lórú ẹ̀. àwọn ọba ló pọ̀ yìí. bí gbogbo àwọn ọba ṣe jókòó yìí ọlá tọ́lọ́run lòun ò lè lò. kò bí ọlọ́run. àbà ah, ah. ebo lónílé ọmọ láàárọ̀ yìí ọba tó wá sí lágbára rẹ̀ kọ́ sọ fún wa níbi pé kò burú kí ni ò sún nísì. sagbara rẹ̀ ń bẹ ẹnìkan. wàlámù yakun lahu sẹ́rí kún fẹ́lẹ́ mọ́lẹ́kẹ́. ọlọ́ọ̀nì irú jọ ọlá tí mò ń lu ẹnìkan ò lé nílò. wàlámù yakun láwùrán ṣẹ̀rí kó fìlì mọ́lìkì. ẹnìkan kò lè kọ́pì èmi ọlọ́run o. lámùyẹ̀kùn làwùrán ṣẹ̀rí kó fìlì mọ́lìkì. o ṣe. wàkàlàkàkù làṣẹ yìí. wàkàlàkàkù làṣẹ yìí. bàbá dára wó takodi ra. bàbá dára wó takodi ra. ọlọ́run ni mo wá dá gbogbo nǹkan mo wá fò lélẹ̀. kọlákàkùn la ṣe é. mo ṣẹ̀dá rẹ̀ tán. kọlákàkùn la ṣe é. fọkàdẹ́rẹ̀ o. fọkàdẹ́rẹ̀ o takidira. mo wá stampu ẹ lórí tí mo ní yóò máa ṣe. fọkàdẹ́rẹ̀ o takidira. kábíyèsí wọ ọlọ́fà njẹ Ọlọ́run ti dá wọn n fi ibẹ̀ ni pé ìwọ ni wọ́n máa sìn àwọn kan wọ́n máa sìn ọ ni n fi kú. Eh, àpèsè ni ọ. ìwọ ò sin èèyàn. Eh, ṣùgbọ́n eh, ìwọ ọ máa pàṣẹ wọ́n sì gbọ́dọ̀ máa tẹ̀lé bí wọn ò bá tẹ̀lé wọ́n jìyà. fàkọ́dàrà ó tẹkìdìrà ó. àwọn èèyàn tí wọ́n sì kó fún ọ wọn pọ̀ rẹ́gẹ́dẹ́ hmm. abẹ́ rẹ̀ làwọn olówó wà abẹ́ rẹ̀ làwọn ọlọ́lọ́ wà abẹ́ rẹ̀ làwọn onímọ̀ wà abẹ́ rẹ̀ làwọn tó bọ̀ wà abẹ́ rẹ̀ làwọn tó gbọ́n wà abẹ́ rẹ̀ làwọn tó rìnà wà abẹ́ rẹ̀ làwọn tí ò rìnà wà وخلق كل شيء وقدره تقديرا وقدره تقديرا جل مريم وقدره تقديرا ẹlòmíì bẹ lágbóolé wọn kò tó nǹkan kan kò tó nǹkan kan lára ọjọ́ máa sọ pé kí ni rétí òjì ẹ dúró dì mí kẹ́ tó máa sọ̀rọ̀ ìwọ ìwọ wọn ò dúró dì ọ kí ló fẹ́ fún ọ. iná àti tẹ́tí kẹrẹ tún ẹ pariwo ọlọ́run jama ẹ pariwo ọlọ́run jama. Allahu akbar. pẹ̀lú ògùn ọlọ́run àtìlẹ́yìn anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. ìlú mi l'Ọ̀fà. ẹ mọ̀ gbọ́ mẹ́ta yòókù. ìlú mi l'Ọ̀fà bẹ́ẹ̀ bá wo làtọ́ wà lẹ́ẹ̀kẹ́ mi ní bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kábíyèsí. Allahu akbar Allahu akbar. ṣé wọn bá pèrún wọn bá pèrún o lè pèrún gbàtọ́ ọ̀kọ́ la o lè pèrún o lè pèrún. Allahu akbar ọlọ́run ọwọ́lá nẹ́bí wa muhammed sallallahu alayhi wa sallam ìlú ọ̀fà ò ní bàjẹ́ o ìlú ọ̀fà ò ní bàjẹ́ o ìlú ọ̀fà ò ní bàjẹ́ o ẹ̀mí kábíyèsí ogun adé ọ̀pẹ lórí àtọ́ ọ̀pẹ lẹ́sẹ̀ òkèrè ọ̀pẹ lọ́wọ́ òkèrè ọ̀dà bẹ́rẹ́ ọlá nẹ́bí wa muhammed ọba tó láwọn àtàwọn ò lò dáyé tiwọn ẹ̀yin náà ò lò tìyín pátápátá ọlá nẹ́bí wa muhammed ọlá aláhàwùlà wàlá